na me. Um, ọ̀rẹ́ mi ìfẹ́ ká sọ̀rọ̀ lójú ìyá mi ni mo ṣe fi ọ̀sìn ta um, you know um, in life nǹkan ẹ̀kọ́ tó constant náà ni change uh, anyway um, uh, it's a step further wọ́n ti transfer mi lọ sí Port Harcourt. ìgbà ọlọ́ṣẹ̀ yẹn fún ìtẹ́ ìṣẹ́ sọ fún mi sí. mo mọ̀ pé rọṣẹ́ wa náà rọṣẹ́ ológun bó ṣe rí nìyẹn anytime tó bá ti pè ọ gbọ́dọ̀ jẹ ni it's not something to worry about bàjẹ́ gbogbo yàrá nìyẹn má bàa ní má sọ̀rọ̀ a ní fóònù a ní nọ́mbà ara wa náà ló tó wá look down. Hmm? no problem ọ̀rẹ́ ọ̀rọ̀ iṣẹ́ tí mo bẹ̀ sọ ń kọ ọmọ ẹgbẹ́ kò ṣiṣẹ́ lọ́wọ́ mi now i need to leave. ẹ eh, mo so come. I'm a one conscious. nǹkan ṣe sí i èmi náà ṣì ń bá wọn lọ síbi pé láìpẹ́ láì jìnnà máa rí iṣẹ́ náà wọ́n ní lose hope iṣẹ́ máa yọjú iṣẹ́ alálùbáríkà gan barricade máa wá then <clears throat> bí tí mò ń lọ náà jẹ́ pé bí tí ò lè ah if you need anything bá mi sọ̀rọ̀ pè mí náà ah, ah pè mí kó bá mi sọ̀rọ̀ tó bá lè ṣe lágbára mi bá ká èmi náà ṣe ọlọ́run ló ń bàṣírí everybody. sọ́ọ̀lá bọ̀ gbogbo yín pè mí lọ́rẹ̀ rẹ̀ everybody ló mẹ́kọ̀ọ́ jù mí lọ. guy wọn ò fi èjì ṣe é ṣe bá jọ lọ school ni àdẹ̀tíjọ kọ́ ọmọ olùbọ̀ so àti dọ̀rẹ́ náà nìyẹn ah, kí ló jẹ́ tó ń ṣe báyìí náà mi láìka àwọn patterns fẹ́ máa lò yẹn ọ̀rẹ́ mi ni ẹ́ ọ̀rẹ́ mi ni ẹ́ pàdí mi ni ẹ́ ẹ̀jẹ̀ mi ni ẹ́ ó yẹ má worry if you need anything pè mí let's talk about it whatever I can I will do just tell me no ṣùgbọ́n oúnjẹ mo gbé sílé báyìí látẹ̀kùn tó jẹ kí ló ṣe tó ń ṣe báyìí nà. mo dẹ̀ mọ nǹkan tó ń ṣe ẹ o nǹkan tí ò tó ń bọ̀ wá ṣẹ́kù o. Orí ọ̀la ìgbà wọn tó tó ṣẹ́kù gangan it's over three years wo mi wo mi live life mi tí ó bá ń ṣọlá Jackson tó ń fún mi tọ́wọ́ kọ́bọ̀ wo náà lélẹ̀ tó tún gbóúnjẹ wá fún mi ṣé wọlé ẹkùn máa gbẹ́bí tì wá fún mi ẹ́ ọlá ẹ àtọ́lá Jackson mo fi mi if not bẹ́ẹ̀ máa ti máa tọrọ jẹ. mo ní jẹ mo ní jẹ mo dání lágbára Ọlọ́run gbogbo nǹkan tó ń pa ẹlẹ́kùn máa padà wá di ẹ̀mí lágbára ní hmm. gbogbo àdáwọ́lé ẹ̀ máa yọ ìṣe rẹ̀ ó wò ní tọrọ jẹ mímú òde jù wá jẹun wá jẹun. búrọ̀lá ṣé oúnjẹ ló kàn báyìí. try manage jọ wá jẹun jọ. mo tún jẹun mo má jẹun gbọ̀n yẹn náà ó ti sún mi. ènìyàn nù kékékéké ẹ̀rìn yẹn pé mi ẹsẹ̀ náà jọ wà ní wà lẹ́yìn mi. nígbà tó bá parí sí mi lọ́rùn. ó yẹ kó understand feelings mi. Mama bínú, má bínú jọ̀ọ́. pé fún wa pé ẹkún àmà jẹ. òkun inú la fi ń gbé títa o. ìyá tó jọmọ fógún ọdún òṣì tó ta mọ fọgbọ oṣù o bí ò pa ọmọ á padà lẹ́yìn ọmọ nìyí. Ah, baby. What's up, Papa? Oh, okay, one there. Well, fine. Eh, my dear ìgbà tí mò ń bọ̀ mo pàdé ọ̀rẹ́ mi kan. ṣé níbi tó ti lọ ṣe nǹkan náà àbí báwo. ó ti ìgbà tí mò ń bọ̀ mo ṣáà yìí tẹ́ni yẹn ṣe pọnpọnpọn lẹ́yìn mi ìgbà tí màá fi wẹ̀yìn ó di láǹre. láǹre yẹn ṣẹjọ dàgbà ládùúgbò ni àbí ẹjọ lọ skul. láǹre máa ti ẹjọ lọ sí primary school ní kékeré so nígbà yẹn ó dà mọ́mí ẹ kú ọ̀n pẹ̀lẹ́ tẹ̀ ṣaláìsí and then ẹ̀ ń pẹ́ ní láti mú kúrò níbi tó wà tẹ́lẹ̀ so láti ìgbà yẹn mo ti lose contact ẹ. okay okay okay okay. but tó bá rí láàrin sìn my dear láàrin is a money láàrin ti ní burúkú owó. Ah! ṣó o ṣàlàyé situation tó wà on ground fún ṣá. màá rí ẹni tó lówó mi ò ní ṣàlàyé situation mi fún mo ṣàlàyé everything mo jẹ́ kó mọ̀ pé yà ń jẹ mi o. gidi. èmi ò ṣàlè fi ọwọ́ tó ń dùn mí kí n fi sábẹ́ aṣọ kò possible. Ah! because èèyàn kí èèyàn kí fara pamọ́ fẹ́yàn tó bá máa ṣàánú fún un. àbí. ẹ kí lẹ wá jọ sọ kí lẹ jọ conclude sí ẹ kí ni ó ní o máa ṣe. ọ̀rẹ́ ṣe ni pé ó fún mi nọ́mbẹ̀ ó ní kí n kùn un. ṣó ti wá pe nọ́mbà yẹn ṣé nọ́mbà yẹn lọ ṣé ohun ẹ̀ ló gbọ́. dé tó sáré pè mí ní pé ìjayà bẹ́ẹ̀ yẹn báwo lọ́dọ̀ rẹ̀ tó lọ. ó ní pé weekend òun fẹ́ travel á dẹ̀ tí mo bá tó máa dé. so orí nǹkan kan ṣe fún ẹ báyìí. ẹ ó fún mi ní hundred thousand. hundred thousand ṣé kò fún ẹ níṣẹ́ ní pé kò tiẹ̀ wà ní pòsíṣàn kan kó lè má gbówó oṣooṣù hundred thousand yìí owó ni ò bọ̀. mo understand ẹ ah. but ó promise mi pé tóun bá ti dé ẹni iṣẹ́ tí bá fẹ́ ṣe anything tí bá fẹ́ start up òun máa provide ẹ̀ fún mi. ẹ <sighs> eh, díẹ̀ náà tó nǹkan ní nǹkan kí ni ìwọ wá rò pé lè fowó yẹn ṣe ń sìn. nǹkan tí mo ṣe tòótọ́ rẹ̀pẹ́ náà nìyẹn bí mo wà mi ò tiẹ̀ lè ro anything bóyá ìmọ̀ àti àmàjọ wọ́n àkọ́tà lè fi owó yìí ṣe. mo mọ̀ pé o ní business idea dáadáa mo mọ̀ pé o lè ro nǹkan kan sí òun kò ro jinlẹ̀ kí lè ro òun kò lè fi ṣe ó jẹ́ má pa ọ̀fun ẹ̀ kò sí nǹkan kan lórí mi ìwà yìí but gẹ́gẹ́ bí ìgbà tí mo lọ study ní school ó yẹ kí n lè come up with one or two things lórí mi ṣá máa máa try láti come up but ìwọ náà ti lè fún mi ní àwọn idea kan ṣá. tó má yẹ kí n tẹ́ bí mi ṣe wà yìí ní tiẹ̀ tí lè rí wọn kan rí mi ò boot rárá bó sá lọ rí project supervisor mi um, bóyá kí n tó dé ṣá ìwọ máa tẹ̀ sí ro bóyá méjì mẹ́ta ní máa kò yé mi ọmọ pàṣẹ máa kọ pẹ̀lú nǹkan kan. Mm-hmm. May your soul rest in perfect peace. I miss you màámi. Màámi ló máa ń sọ pé kéèyàn ṣe bí ó ti mu. Ṣé bí ó ti mu? Ẹlẹ́wà ṣàpọ̀. Yes. Ṣé bí ó ti mu? Ẹlẹ́wà ṣàpọ̀. Ẹ mo máa ń gbọ́ tí àwọn àgbàlagbà máa ń sọ kinní yẹn pé ah, kéèyàn ṣe bí ó ti mu. Ẹlẹ́wà ṣàpọ̀ nǹkan tèmi understand ẹ̀ sí ni wípé kéèyàn má kọjá àyè rẹ̀ kó ṣe níwọ̀nba tí agbára ẹ̀ ká ohun tí ọwọ́ èèyàn tó kó má fi gàngàn fà á eléyìí tó tí ì yé mi o. ibi tẹ́mi gangan lọ nìyẹn màámi wọn máa ń tẹ̀ wọ́n dẹ̀ mọ̀ ọ́n ṣe èmi gan fúnra mi mo good nínú ẹ̀ hmm. so kínní tá a bá package ẹ̀ tá a bá ṣe ìnáwó jẹ́ pé ó máa wà really nice ewé it will be spicy kò sí ni àwọn èèyàn máa fẹ́ rà. Hmm. ó dẹ̀ mọ̀ wípé èmi ní idea catering. you see you see ìwọ ní idea catering èmi mú ìwà ń ṣe tá a bá kó méjèèjì pọ̀ everything máa lọ sínú ara hmm. wọn. ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni hmm. ká ṣe bí a ti mọ̀. Hmm, lákàyè ò ní jọba gbogbo nǹkan tó bá dáwọ́ yá máa yọrí sí rere ọlọ́run àpá ẹ lọ́wọ́ ṣókè ó ní rògùn ìṣẹ́ ò ní rògùn wàhálà gbára náà. àti owó náà. so báwo ló ṣe fẹ́ bẹ̀rẹ̀ wọ́n sí wà mí dé adùn yìí máa kàn mo ti gbẹ wà mí dé. Koríta ìgbàladùn la mú When everybody coming around it doesn't mean nothing. ló ní This is the way I'm going to do it. ṣé takeaway lẹ́fẹ́ abẹ́fẹ́ jẹ́ so báwo ni kí n ṣe ta ok sir fifty hundred hundred naira ni sir. búrẹ́dì méjì lẹ̀ mú ẹ wá fifty naira ebi ìmú náà lè kọ sára yẹn pé ebi ò ti mú kọtábíra mi kà ní múra. ọ̀tọ̀ náà ni kọtábíra mi bá fẹ́ nìyẹn. mi ò wá ní láìlọ́ọ̀nù láìlọ́ọ̀nù mi ti tán. Bravo. Uh, what's up there? Ẹ ṣe kò sàn. Ẹ sàn. Má wọ̀ rí o ṣe tó wá fáìn adúpẹ́. Wo fine fine fine bẹ́ẹ̀dì tí mo ẹ̀ṣẹ̀ gbà láàárọ̀ ìrìnrìn ó pọ̀ ju báyìí lọ mo ti ta ẹ̀wà gan wa pọ̀ mọ́ ọlọ́run tẹ̀ ló bá mi ṣètò ètè so mo ní láti lọ gẹ́ẹ̀tì ẹ̀wà a máa jọ ṣẹ̀wà yẹn ni o. kò sí wàhálà kílẹ̀ kù. bá dẹ̀ ti bá mi bọ́ kínní kò bá ń tajà kí n tó dé o. ẹ mo mọ̀ mo ti fẹ́ bẹ̀rẹ̀ mi ò mọ bóyá ń ta o. kò sí wàhálà mi ò ní pẹ́. ilé wa ṣàpọ̀ ṣùgbọ́n vinegar ẹ̀ka ọ̀sán ẹ̀gbọ́n wọn. bẹ́ẹ̀ wà ó mọ́mí. mọ́mí wo ló ń wá èmi mò ń tẹ̀wà wá síbí báyìí. ẹ kó sí lọ́jọ́. mo fẹ́rẹ̀ wà ó mọ́mí fẹ́rẹ̀ wà. me ni kémi kó sí wá síbí báyìí mò ń tẹ̀wà. ẹ̀wà èlò ló fẹ́ rà ṣé ká yẹ pé ẹ̀jẹ̀ tí á ròde ni àbí ẹ̀mọ́ kọ́ tẹ̀ ṣe. ìmísẹ̀ tí á ròde. tó tọ́ nínú àwọn cook fìlà wọn máa ń gùn fìlà tí yìí dàbí ti kérúbù ẹ kọ́lẹ́ tẹ̀lé ẹ̀wọ́ kú ẹ̀wà ẹ̀jẹ̀ yẹn yóò bẹ́ẹ̀ sí i. Okay, two one. Ah, high blood pressure kò débi ọkùn mi ẹ máa gbọ́ ẹ máa gbọ́ wàhálà ẹ gbóná wàhálà ẹ gbóná wàhálà ẹ gbóná. kí ló ń ṣe kí ló náà o ṣọ́run ẹlẹ́wà nàbí wọ̀ ló fẹ́ rẹwà. mẹ́rẹ̀wà mẹ́rẹ̀wà. wá wá ó dà bó ti tẹ. yéè. ó ti bẹ́ ju èjẹ lọ wàá bẹ́ẹ̀ tẹ̀. ọkùn mi ọkùn mi agbẹ́ pé ìyá yín tẹ̀wà ẹ̀wà ló pa ó ẹ pé ẹ̀yin ọkùnrin ìyàwó ẹ̀yin ìyàwó lè tún tẹ̀wà wà lẹ́tẹ̀lẹ̀ kò ní dáa fún ṣẹ̀fí tó wà ogun tí àwọn client mi ò fi ní sanwó kò ní ṣẹlẹ̀ ẹ ọkú nípa ọ̀rọ̀ àwọn client ṣé kò ní pẹ́ àwọn client yìí wáyé pé ọkú ẹ máa tẹ̀wà ẹ. blue lẹ́tún wọ̀ ọkùnrin ṣé ẹ lè sọkọ méjì tí ewé ń dèdè wá. ẹ má ké o yéé. o ti tẹ́ yahoo beat yahoo beat ọkùnrin. Bala. Ma. Ma jẹ́ lẹ́sìn o. Yahoo bit. Yahoo bit. Ta ló àlọ́wọ́ etí rúnrú. inú ìbáṣeéṣí ń bá pupa àti mi ojú pa mí má ṣe pọ̀rẹ́ mi lórí tèmi. àṣẹ ni agbójú òkúlé ò máa jẹ́ ní agbá kòkòrò tó ń jẹ́ bá. hello. hello baby mo ti ń try number ẹ not reachable. wo má má bínú ni mo mo ẹsẹ̀ dé láti ibi iṣẹ́ ìgbọ̀nsẹ̀ mi. Um, báwo lọ́jà. wo adúpẹ́ o babe guess what. you know i'm not good at guessing Um mọ́kẹ́ mọ́ good kí ni ẹ sọ fún mi. ìwọ ọkọ̀ gẹ̀ẹ́sì náà. you know i'm not good at it sọ fún mi náà. ok ok wo oh. gain tí mo make in first day was six thousand naira and èní dẹ̀ ju tàná lọ. are you serious? No. Oh, i'm so happy to hear this lágbára ọlọ́run iwájú iwájú ló máa máa lọ. àmì o agbára lọ́wọ́ onírẹ̀yìn mọ́ o. àmín. wẹ̀yìn ẹ̀ wò kí lórí ajé ló ń tẹ̀lé ẹ lẹ́yìn ajé a máa fi ilé ṣe ibùgbé. ṣé a máa ń dẹ́rù pa mí. I want to attend to something I'll be right back akẹ́ ìpadà ṣùgbọ́n. <laughs> kò sí wàhálà babe kò sí wàhálà ó dàbọ̀. I love you. Yeah, I love you too. ìyá tó jọmọ fógún ọdún. wow. òṣì tó ta ọmọ fọgbọ́n oṣù o bí ò pa ọmọ á padà lẹ́yìn ọmọ ni ayé mi àgbà tún o. ó tútù ni. ẹ má bínú mà kò sómi tó tútù bọ́ mo lè bá yín gẹ̀ẹ́tì tó tútù bó dẹ̀ jẹ́ dírínkì náà lè fẹ́ kó sí wa. ẹ má wọrẹ má wọrẹ má ti bá yín fìfẹ́ mu. ẹ ṣe máa. but uncle ṣé kí n má tàn yín ah ẹ mọ oúnjẹ ṣe ọkùnrin kùnrin bíi ti yín èmi gan tí mo jóbìnrin mi ò lè ṣe kórìṣì tó yìí ah ń try o ọlọ́run adé túbọ̀ máa gbé yín lọ́wọ́ sókè ṣé ti rí ẹni tí ò bá kí n jẹ ẹ̀wà rárá tí ò láìkẹ́ tó bá fi ẹnu kan ẹ̀wà yín ó máa wíṣì láti máa jẹ lójoojúmọ́ ọlọ́run kò sí problem. ṣe hmm. hmm. ṣe wà ok. yeah i'm fine mo ti yó mo ti wà ok for today. ẹ gbà. ok ẹ jẹ́ n bá yín wá change. ah rárá ẹ má wọrí o ẹ fi change ilé. Ah, a ní ẹ ti wọ́ọ̀tì ẹ ti wọ́ọ̀tì ju gbogbo eléyìí lọ. ẹ fún mi ní five hundred. ẹ wo má wọrí jàre. ẹ ṣe gan ma o ẹ jẹ́ tún máa rí yín mà o. Girigiri fucking call him back. Guys, Hiroshima. Where? What's freaking happening? on ira Daily Shele. There are usually rules and regulations. Rules and regulations to guide the structure of that company or business. We have ours. We freaking have ours. Kí ló Why would you have to go against the rules and regulations of our business. Rascal kí ló ṣe oh, é? Alaye, ṣe land so mo sorrow. Go ahead. Not to they blame me now. I no be picking. I know wetin I dey do. If I no act smart, kí n jẹ́ bàbá yẹn mọ̀ pé ó The man too threatening us now waiting kilo ló ṣẹlẹ̀? If they threaten us like say bóyá will be small picking, So mo dey jẹ́ more i no kill am now. i know the rule say we no dey kill i no kill am just mo kàn bá ṣeré mo jẹ́ kó mọ̀ ni na i no dey blame me i no like am. Yes, Calm down. nigga. <sighs> Um, boss, they say make I hear. Wetin may I go talk to? you? rascal kan fi ṣe òwe yorùbá tó sọ wípé tá a bá pẹ́ ní orí yín èsìkè ṣe máa ń báyàn exactly. so ó kàn ṣe nǹkan tó ní láti ṣe àdámọ́ mi. bàbá wọ́n mi kì í. I said I hate spilling of blood. okay um, I'm sorry for going against rules and <laughs> èmi náà dẹ̀ kí n ṣe mi lè jẹ́ kí ṣùlọ mi náà ó ní mo ṣe yín láyà bíbí akínyìn ní ibi tó ti máa kú mo ṣe yín lápá nǹkan jẹ́ fẹ́ jẹ́ kó mọ̀ ní I'm sorry what's funny. sorry ẹni lórí òní fìlà mẹ́rin. baby. Yeah. So, what did you post to me? Wow. Today is right. East Bow. I've been posted to Lagos. Wow. That's nice. Ọlọ́rẹ́mi kan Suzanne A ẹ̀gbọ́n ẹ̀ no influence like to wọ a kò fún mi if not wo ilẹ̀ Hausa ló máa ti So if wo ló rí o máa máa lọ mm, In two weeks time. Two weeks. Mo miss you. Èmi gan ṣe ti miss you already. Ṣé a miss you? Dáńpẹ́, a fẹ́ràn nǹkan. Ẹ ká sùn. Ẹ ká ẹ kọ́ra jù. yes ma fẹ́rẹ̀ wà ní. ok ma. ẹjọ bẹ ṣe ta fún mi jọ ìnkẹ ṣe bá mi ta ọ ẹwà yín dùn gan-an. Ah. kò sí wàhálà ma mi ò change ọwọ́ mi èmi náà mọ̀ yín ṣe. owó yín dà nìyẹn o. thanks for your compliment ma ṣé wo rẹ lẹ fẹ́ ni àbí aláṣepọ̀. a ní ìtẹ̀ta fún mi lọ́jọ́ yẹn. o aláṣepọ̀ ni kò sí wàhálà ma kò sí wàhálà ma. ẹ̀yìn mo kí yín o n sì ní fẹ́ kẹ́ bínú pé ìpàdé tí mo pè é suddenly ẹ má bínú torí mo mọ̀ kọ́kọ́ ọ̀rọ̀pọ̀ ti mọ exclaim pé calling mi yìí o suddenly ni bẹ́ẹ̀ ló sì yẹ kó jẹ́ inú ni ń bí mi láàrin mi àti yín kò sẹ́ni tí ó mọ̀ pé àwọn security wa ń fọkọ̀ọ̀pù torí tí security ò bá fọkọ̀ọ̀pù ni kò yẹ kí community wa yìí kọ́lá àkíàbò àwọn èèyàn ti wá mọ̀ ń tan pé olè ń wọlé wá sóòsé wọn ń bójú wa jẹ mọ́lé olè ń wọlé wá wọn ń kówó olówó ẹni ó ṣiṣẹ́ láti january december tó yẹ kó fẹ̀yìntì kó jẹ tọ́kì kílò kan lájọ́ àtàlàáfíà lọ́jọ́ kérésì wọn ti kọ̀wé ẹ̀ lọ ìbànújẹ́ ló jẹ́ bẹ́ẹ̀ ṣe lanú lẹ̀ bí ẹsẹ̀ ràn gangan lèmi náà ti mọ́ lanú lẹ̀ tí n bá gbọ́ pé wàhálà tó ti ṣẹlẹ̀ nínú síìtì kan tá wá fura ṣé àwọn pé tó lè bá jí èrè ni tá fura wọ́n lè bá a débi pé ìjọ tó ń bá wá tọkọ ò bá lówó wọ́n lè fẹ̀yìn dáyà mọ̀ pé ó yàwó. Hmm. kórí ibú má bàa wá ṣẹlẹ̀ sí amó fi tètè pè yín kí la fẹ́ ṣe torá tó kéré tẹ̀ ń wò lójú jíjì tí mẹ́kún sùn o ẹ má gbàgbé o èmi àti ìyá fásakin làjọ ń mórí lélẹ̀ lábẹ́ òrùlé kan kán wá wá kí n má lówó ẹ dákun sẹ́yìn àtọ̀dọ̀ mi ni kán wá fọ́ èyí mo ṣe ní ká pé àwa yúùtù tó jẹ́ pàwọ́ gangan lẹ́yìn ọ̀la àlú yìí kájọ rò láàrin ara wa kí la fẹ́ ṣe. bó ṣe ń sọ̀rọ̀ community wa yìí ń bà mí nú jẹ́ ó yìí ń bà mí nú jẹ́ ọkùnrin ló ń ké sí. ibi tó ti ń mọ́pọlọ yìí wá kò mọ ní bàjẹ́ láyé ẹ o ọ̀rọ̀ tèmi àtọ̀rẹ́ mi jọ ń jíròrò lórí lọ́sọ̀ jáde yẹn ṣùgbọ́n a ò fẹ́ bẹ́ẹ̀ ni kọ́mọ̀ jẹ́ pàm bẹ́ẹ̀ ni ò jẹ́ ká sọ nǹkan kan lé lórí ṣùgbọ́n nìsín àyà wa ti bẹ́ẹ̀lẹ̀ ò bẹ́ àrí àràbà wa ní láti ṣe kíni láti túnra mú dáadáa ni àbí kílẹ̀ ni mo wí. now ọ̀rọ̀ lẹ́sọ̀ we need to support the security men hmm. wọn ò lè dá ṣe èmi máa mú àbá kan wá ẹ jẹ́ kí àwa kan láàrin ara wa ká yan ara wa káwa máa ṣe bíi ọ̀tẹlẹ̀múyẹ́ ìkọ̀kọ̀ à á máa fi mú pínlẹ̀ lọ́sàn-án bẹ̀rẹ̀ títí bá bíi ten alẹ́ sílẹ̀ bá ti ṣú à ń tún máa jáde ẹnikẹ́ni tí a bá ti wá fún wa sí pé ìrìn ẹsẹ̀ òṣèké nìkan a máa rí fóònù fọlọ́pàá nìyà. ẹ ẹ ẹ ronú bí àgbàlagbà àà ìwọ ń sọ̀rọ̀ ó ní lè túra mú òun náà wá kí ọ lẹ́yìn ó ní ká lọ mọ́ tí a fẹ́ fímú kó pàǹtí níbo lẹ fọ oògùn sí why you people exclaim níbo lẹ fọ oògùn sí ó dáa kí mọ̀ jẹ́ kí mọ̀ wà láti ilé onífá kọ́kọ́ sọ pé akin ni orúkọ ọmọ yìí sẹ́yìn o mọ̀ pé adáfẹ́sàn akínkanjú náà ń pè lákin mo tún wá wá láti ilé onífá níbo lẹ why you people talking like this ẹ ti ń dọwọ́ rùn. ẹ wò ẹja gbẹ̀yìn jùlẹ̀ a jẹ́ wípé tá a bá ti jáde ẹni tá a bá ti kófìrí ẹ̀ báyìí tá a sì dámọ̀ tẹ́lẹ̀ a jẹ́ pé ká fura sí ni. ẹni tá a bá fura sí ká fà á léjọba lọ́wọ́. ẹ̀yin náà ti dọbẹ̀ tán sínú. káà ọ̀dà inú community wo lówó nbẹ́nbẹ́ gbogbo èèyàn tán bá sì fún ládírẹ́sì kan ní òní padà gbàgbé o kéèyàn kan kọ́ mọ́ gbèbí kán wá fún ládírẹ́sì ẹni tí ń wá lọ́kọ́ sọ́nù kò sí bí òṣèlú mọ̀ wò bí ẹni tó fẹ́ dógun lẹ̀ torí pé ni wọ́n ń wò fẹ̀tòfẹ̀tò tí èsì ara wa ká mú ká lọ lè fà lọ́lọ́pàá lọ. ṣé ẹ mọ̀ pé tọ́lọ́pàá bá wá padà ṣèwádìí torí ipá wa la jẹ̀bi wọ́n lè sàǹsàn wa ẹ mọ́ wàá gbàgbé pé tán bá ti rìpọ́ọ̀tì yanjú lórí Instagram àfikán bring àkáǹtì ẹ̀ dáhùn fúdi èyí ẹja ronú dáadáa wọ́n ṣe ń pọ́n wa léyìí ká lè máa jọba wa lọ dáadáa we need sense ẹ̀yin lè kàwé mi ọ̀ka ifá sakin ifá sakin ẹ má gbàgbé pé ilé ológun mo ti wá oògùn bẹ̀ o tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ ẹ máa bring àìdí oògùn náà ẹ má wá òwò sẹ́gbẹ́ kan ọ̀làjú ló ní káwọn ẹlẹ́sìn méjì kan àmọ́ oògùn rí lì ẹni tó bá ní òsín tí ń jẹ́ àyè ń ṣe ni ẹ̀jẹ̀ àrùn jẹlẹ̀. you are right ọ̀rọ̀ lọ́sọ̀kalẹ̀ yìí o what is the next thing. we dem boys we don land for your area we dem boys. àjíǹtìjì dúdúdúdúdúdúdú. baby n ṣe ń lọ lọ́la. báwo ni ọ̀rọ̀ cooperative sọ sọ fún mi yẹn kí ni ó ń ṣẹlẹ̀ ń pa ẹ̀ sí. cooperative next week sunday ni mo lọ okay. and I think every last Sunday of the month you must have meeting. okay I wish you success in all you do. amen. I'm not asking for my help eh? Amen. Say why no? Facebook you can go to ń wà. ṣé bó ti mọ ẹlẹ́wàá ṣàmọ́ ṣé àníwógún ẹkún wájú ṣọ́ọ̀bù tèmi o. ọkú mi ọkú mi nígbà tí jésù àti àwọn ọmọ ẹ̀yẹ lọ jésù ní àwọn ọmọ ẹ̀yẹ nìyẹn ìwọ jésù olùwàlà ebi ń pa wá jésù ti yàtì ní alẹ́ òní búrẹ́dì jésù ló lè fọ búrẹ́dì jẹ ìwà tí mọ́tò àtàwọn ọmọ ẹ̀yẹ náà lọ àwọn ẹ̀yẹ nìyẹn ìwọ mọ́. sí ìyáálé ọlọ́run ó sì fún ọ ní mínà ọkùn wàhálà èmi pa mí àwọn ọmọ ọdún mi ṣe pé wò ó ìwọ èmi pa wá mo sọ pé ó yẹ kí ìyáálé ló jẹ kòkò sówó lọ́wọ́ mi o èmi náà ti lè wúlò fún yín lọ́la àwọn ọmọ gidi níbí o màá yẹ jẹ́jẹ́ ní ládùúgbò. ó ti sọ̀rọ̀ tán àbí kí n máa wò ó. ẹ lọ òkú ẹ bá wò ó mo wá lọ́jọ́ tí òun ti gbẹgbẹgbẹgbẹ òun dá ibi gbé. èmi kò ọwọ́ mi ní o ẹ nà ẹ wò ẹ wò ẹ mo ti nà mo ti nà dáadáa mo ti nà. ṣé wàhálà máa kó ẹ lóúnjẹ. ẹ ṣe. ìwọ pa ẹ kú. ọkú mi ṣe máa fún mi búrẹ́dì tàbí mò ń ní búrẹ́dì. búrẹ́dì kọ àwa máa ní. Okay. Ẹjọ́ ogún mi. Kò yẹ kí n fún ẹ síbi kan, ó yẹ kó fọwọ́ ara ẹ̀ kó fi máa jẹ́ ni. Ọgùn ẹ̀rí fi kò fọ́ sí mi, ẹ̀rí bẹ́yà bẹ́rọ sí. Wá síwájú wá tàkùrẹ̀, ó dà kó ti sinmi. bá ti jẹ́ tán kó fa o mi ò ní o àwìn ló kúkú wá rà. bí ẹ dàwọ́ jẹ́ kí rẹ́sẹ̀ ń bì báyìí o máa ń nǹkan ti máa ṣe fún ẹ màá fọlọ́pàá mú ẹ ni. Opa! Òun ṣe gàràgàrà, a ti mọ̀ pé gbé dání ogbe wálé ni. Oyè adẹ̀ ti gba nǹkan tá a fẹ́ gbà lọ́wọ́ àbí báwo tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ni àwa máa ti pa ìdànù. Àbí ẹ̀tọ́ tàwa làwa ti gbà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ tún sì ń wò bíi pé o fẹ́ kí n fọ́ ẹ lórí lóyà bọ́ gbogbo kíní tọwọ́ ìka tún kó mọ́ ìta àti ìgbà tó o bá dákẹ́ bẹ́ẹ̀ máa fìbọn fọ́ ẹ lórí dáhùn pẹ̀lú náà ti ń wo diamond àbúrò rí nǹkan. ó yà bọ̀ tọ́wọ́ ẹ̀ náà. Yeah sí ọmọ dáadáa ó ti ẹ̀ ní ó ní olóògùn arìnrìn àrùn jáde àfààní mò ń move bọ́ má máa yájú fáwọn tó dé. ẹ fa ẹ kú ṣe ọ àní ikú ọjọ́ àìpé mo fẹ́ kí ẹ bẹ̀rù ṣe kankan torí pé apá àdúgbò dúró aráàlú láti máa dáàbò bò lápá tí àwa ó tiẹ̀ tilẹ̀ jẹ́ wípé ìjọba fi ọ̀tẹ̀ tẹ́tí wa wọn fi ọ̀tẹ̀ tẹ́tí àwọn aráàlú ló fi ọ̀tẹ̀ tẹ́tí inú mi dùn ní pé mo ṣiṣẹ́ takuntakun báyìí ìdí rèé táwa náà fi pinnu pé ẹ káwa náà jáde àgbáwò tí ojú yóò bá lò káwa náà. ṣe gan o ṣé torí ẹni rẹ fi sọ pé ẹ wá gba bíbá ìkọjá mi. Ah, ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ díẹ̀ ni torí kété tẹ́ yọ lọ́ọ̀kan mo pe ọwọ́ bá àwọn ọmọ burúkú yìí àwọn tí mo rò pọ́n ń bọ̀ láti klọ́ọ̀bù àwọn ọmọ ọpẹ́ tí wọ́n máa ń jójó palliative jó mo rò pé ẹ kiri kéńgbé mọ́jú ni àmọ́ nígbà tẹ́ ti ṣàlàyé ara yín tí mo sì ti fojú ráṣọ ọlọ́pàá lọ́rùn mọ̀ fọ́ àmì yìí tí wàá ń kan mí lóminú rẹ̀ ni pé kò tí ì du ẹ̀yìn bóyá bíi ogún ìṣẹ́jú lọ tí mo bá dìpọ̀ fọ́ wọ́n kí wa wọ́n ṣe wá pẹ̀lẹ́ wọ́n sọ fún wa pé bóyá ẹ̀wà ń ta ẹ̀yìn náà ń kí wa lẹ́yìn kí ló dé èyí ń rú mi lójú bákan bákan. ṣé ẹ ti gbọ́ pa nǹkan tí wọ́n pè ní um, secret operation hmm. secret operation secret operation nǹkan tó bá pè secret nǹkan àṣírí ẹnìkan tó tún ìdí ẹ̀ síta ìdí rèé náà ò ṣe lè sọ fún yín pé a fẹ́ fún secret operation hmm. àmọ́ láti ẹnu mi sí gẹ́gẹ́ bí pé mo mọ̀ pé ẹ ṣiṣẹ́ ìtàkìtà jẹ́ kí n sọ pé secret operation a máa jáde. ọkọ ọlọ́bìnrin torí orí mo ń gbójú ni ojú ti yí pẹ́ẹ́lí mi o. kí ló ṣẹlẹ̀ náà. àbí ẹ wo ọlọ́pàá mi bọ́ ọlọ́pàá lẹ́yìn àwa náà sì rí à ń sọ̀dẹ̀ kò sí ní táwọn méjèèjì fìjọ ẹ̀tọ́ sípò náà ti ń sun tà ẹ agbọ́ra wa lójú yìí lè pọ̀ sẹ́ ẹ mú mójò ni abẹ́ mo jẹ̀dí olúṣe sí. tó bá tiẹ̀ mú mójò gan kò yẹ kó ju wọn lè tó báyìí. wọ́n ṣe pé akọ̀ndédé ń dá yín dúró àbáwọn ọmọ àdúgbò kọ̀ndédé ń dá yàn dúró. rárá o àwọn èso alátẹnujẹ o. wọ́n fi wá síbí báyìí for special reason ni. ṣé ẹ jọ ẹ bá put call through sí tó bá ti bá yín sọ̀rọ̀ kó bá àná sọ̀rọ̀ tá a sì gbóhùn dp. ọkàn wa bá balẹ̀. a máa ilé ìsinyìí àtọ́dá yìí dúró náà. rascal wọ́n sọ pé ká pé wà ń bẹ̀ pé dpo wọ́n lè bá wọn sọ̀rọ̀. oh, fàájì ti jìn dúdúdúdúdúdú kúyọ́kúyọ́ ayé kan máa gbọ́dọ̀ sọdọ́ kórókóró fàájì ti ìkòyí ẹ̀sọ́ ìkòyí ẹ̀sọ́ àfọlọ́gùdì oníkòyí òde ọmọ tó kúkú bí ogún ìgbàwọ́ oṣù yóò mú ọmọ ògùn tó dẹwọ́ ẹ̀rọ ìkòyí òkòyí bọ́lá tó tọ́ba tó ń lọ́wọ́ ọmọ gbẹ̀yìn ọmọ gbẹ̀yìn ọmọ gbẹ̀yìn tó tẹ̀ mọ́sí lọ́rùn ẹsẹ̀. ẹ má pariwo lé lórí o tí ah. a ti pariwo lé lórí. mo ti pariwo lé lórí. olùgbòdù àjàgbòdù olùgbòdù gbòdù títí. bẹ́ẹ̀ yẹ́n kàkà kó wá dáwọ́ ẹ̀kẹ́ kìlọ̀ dáhùn kìlọ̀ sẹ́sì. àtúntò yìí wá dúró tí mo gbà fún oyin yọ̀bọ. ọ ah, ṣé bá a jọ wà bí bàbí. èmi ò sí pẹ̀lú oyin mo ti gbọ́fẹ̀. o gbọ́fẹ̀. sẹ́yìn ah, rí mi ni. kí lè fi kún ojú àtúbàjọ wa pàṣẹ. kó o bá fọwọ́ kan lórí. mo ti fọ́ kan lórí. ọmọ yóò lè lajúmọ́ ìgbà yìí. àjíǹde dundundundundundundu kúyọkúyọ ayé kò mọ gbọ́dọ̀ sódò kòdòkòdò àjíǹde dundundundundundundu kúyọkúyọ ayé kò mọ gbọ́dọ̀ sódò kòdòkòdò. àwọn gáìsì wọn ò mú ní ṣeré ṣeré rárá. I was shocked wọ́n tún mọ ọlọ́pàá wọ́n pè ọlọ́pàá. you know as a matter of fact i was thinking pé nítorí pé wọ́n ti rí wa ta wọ police uniform wọ́n máa succumb but hell no we didn't we had to come. wow. àwa ta fake police nìyẹn. if you can imagine like I was shocked because mo rò pé ah on a normal day nígbà tó ti rí wa táwa ní uniform yẹn ó yẹ kó tẹ̀ fi wálẹ̀ ká máa lọ so they still get liver to dey query us ó mi pé tó bá jẹ́ pé original police wa lò tó bá máa question wa náà nìyẹn that means those people really mean business. Yeah. rascal rascal nírú situation yìí báyìí ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé òwe làwọn onígàzẹ́ ń pa fún wa ohun tó ń jẹ́ kó yé wa ni wípé kí àràbà wa lọ túnra mu torí pé hmm. odò ń gbé arèrè let's strategize yes. niggas. Mm. you have a point there. yes. èmi fi pé kakọ̀ ríǹgì àlàyé. ẹni bá mọ̀nà ló ń tọ̀. Bye. Mm. Yeah, any work can be fine. Yeah, perfect. Baby, people fine. Yeah. So, oh, nearly feel anything silver. But I think there's a space here. Show me her ring. I see her mm. ring. Come, my picture is silver. My hand picture is silver. Then center yìí know níbi tv a kàn lè ṣe ó máa ń kékeré Yeah, yeah. table frame Table frame. máa gbé sáà rẹ but then o kàn sọ everything sọ everything kébo ni ká gbé picture tiẹ̀ sí. picture mi nínú ilé ẹ̀ yes. káwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣù àwọn abẹ́lẹ́ ìjànú yẹn kán wọlé kọ́ rí picture mi kán kàn sálọ. wúrà ọ̀la mm. ṣùgbọ́n ní o trust mi ni. wo mo trust ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ for now. ọ̀gẹ́n. baby this is a good step everything tó bá dáwọ́ ló máa máa yọrí sí rẹ̀. àmín. láti sìn lọ mo sì dúpẹ́ lọ́lọ́run náà ó mọ ọmọ ẹni tó ń ṣe náà dẹ̀mọ́ kó kò sí bàbá kò sí ìyá tàṣẹ wa ń ṣe lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá dọjọ́ kan máa ṣe ó máa dùn dídì hmm. so kó ra ṣe kí ni kó focus bó ṣe máa focus láti ilẹ̀ mo dẹ̀mọ́ pọ́ lọ́wọ́n ọba ó máa bá mi túbọ̀ máa rìn lọ́wọ́ àmín aṣọ àfi ọkọ mi ọlọ́run sì lè rìn lọ́wọ́. àmín thank you very much. Oh, mo bá mi lọ kitchen lọ get oúnjẹ oúnjẹ oúnjẹ ṣé ọmọ mi ṣeré ni ṣé àwọn ẹ̀wà tútù tó kó sínú kíjìn rẹ̀ ó ní mo fẹ́ bá ẹsẹ̀ ni jọ́sí ó sọ mi bó ti rí oúnjẹ tẹ́lẹ̀ àbọ̀ nígbà tó rà sí mi ò sílẹ̀. ìrònà o ṣé nǹkan tá à ń tànù là ń jẹ ni ṣé ẹ̀wà náà kì í ṣoúnjẹ ni. ẹ mọ̀ mọ́ oúnjẹ ni ọ̀pọ̀ ẹ̀wọ́ ló mọ bóyá máa ń sin nǹkan bí àpò wọlé kó wà lọ sí i sí sí wàhálà ní sígbó ẹ a máa jọ lọ sí. wọ́n ló fẹ́ sí ẹ̀ka jọ lọ. ìyá jẹ́ kí n lọ fẹ́. ó ló jẹ́ fún mi o ikú yẹlé yìí ó bà mí ní jẹ́dẹ́bí ń pé ah. ṣùgbọ́n akọ́kí ògbó lọ ṣojú. ṣe ti wá rí ṣe ti rí báyìí ẹ̀ẹ̀mẹ́ ló lẹ fẹ́ ń sọ fún yín pé àtògùn àtògùn ní ńlá ni lóògùn lójú ogun èèyàn tí bá ń lọ sójú ogun ó gbọ́dọ̀ múra dání ní ẹ̀wọ̀n kú yẹlé àwọn bá tẹ̀mí kú yẹlé jẹ́ lóró ọgbẹ́ ọkàn ní kú yẹlé jẹ́ fún mi èmi kò yá ètò afọ́rọ́gùnjẹ́ òní kò yá ọ̀bẹ ọmọjọ́ gbogbo bí ogun ìgbà gbogbo kìkì ogun nígbà àwọn kọ́kọ́ wọlé wọ́n yìnbọn tàtàtàtàtàtàtàtàtàtàtàtà ìfẹ́nu sọ̀rọ̀ mo dàyàjẹ́ wọ́n ni wọ́n kọ́kọ́ sá ìwọ̀n bá péréte tó lọ́kàn nù wọ́n tó sọ pé à ìfàsàkí lẹ́gẹ́lẹ́gẹ́ ìkẹ́ wọ́n tún jíjú fún padà sí mi mo ní kí ló ṣe yín kí ni ṣe yín ẹ fẹ́ kú sá wọ́n tún yìnbọn yìí tààtàtàtàtàtàtàtàtàtàtàtà. fásakè. kí ni ṣé kú ikú yẹlé ọba olójà tó ni àti gbogbo gàlégàlé yẹlé àṣeyẹlé olóògùn tí bàbá àmọ̀ pé kò lóògùn ni ìní fún lápọ̀tínítì ìbí ọdẹ kọ́mọ ti sọ̀rọ̀ díẹ̀ yóò ti ṣàyà ìpàkà kí wọ́n ti sọ small word big bragging ọ̀tọ̀ nọ̀tì ló vudu yẹ́nì bá mi nù jẹ́ ká ní mo mọ̀ pé yẹ́nì ò lóògùn rárá ṣé ibi ìjòyè tó jẹ́ ṣé bí ká mọ ọmọ bàbá alágbàfọ̀ rèé ìwọ̀nba owó tí ń pa ògùn níbi ìṣe sẹ́rí kágùntàn rẹ̀ ó pàtó ìsídà ẹ wojú ẹ̀ dúdú páàgùn ní rìn lójú ẹ̀ ó ó ti ṣoògùn tí ẹ ta àwí ah, yẹlé àwí ah, yẹlé o yẹlé o yẹlé o tó ó ti tó. àwọn èèyàn máa sọ̀rọ̀ tó dùn. Ah! Ah! yé yé èmi èmi àmọ́ gbọ́ yìí àmọ́ gbọ́ yìí àmọ́ gbọ́ yìí mi ò tó sọ fẹ́ sí lọ́rùn ẹsẹ̀ hmm. kójákásẹ́ ní kò ilé jẹ́ kó kójákásẹ́ ní kò ilé yẹ dẹ̀ kójákásẹ́ ní kò ilé tí kábàkàbà lọ sójú ogun ah! ẹni tó bá ti mọ̀ pé ntòhún jẹ òkánú kó tó jùbọ̀ ní aláwọ̀ hmm. torí àgbọ̀dọ̀ rí kú ọ̀dọ́ mọ́ o ẹ̀hán kí ló ṣẹlẹ̀ òun wò mí ń pẹ́ mo ti sọ́rí pé ọ̀nà ọkọ̀ gan padà abẹ́lẹ̀ ń tẹ́ ọ̀rọ̀ ẹnu àgbọ̀dọ̀ rí kú ọ̀dọ̀ mọ́ ẹ gbìyànjú kẹ́ ẹ jẹun tẹ́lẹ̀ ẹ kù. a kú afẹ́fẹ́ ránpẹ́ nítorí eré tó lọ àárín rẹ̀ mọ́ láàrin wa o irú ìbànújẹ́ báyìí kò ní ṣẹlẹ̀ mọ́ láàrin wa o. wọ́n àbí wọn rẹ wọ́n àbí wọn rẹ èmi wọ́n àbí wọn rẹ. Ifásakí wọn àbí wọn rẹ wọn àbí wọn rẹ wọn àbí wọn rẹ. lóko ó ti tó. sọ́wọ́n ti mọ̀ pé ẹ̀ lóògùn. ikú yàrá ni gbogbo wa. àwọn kọ̀mínítì ọ̀sọ́ àwọn kọ̀mínítì ọ̀sọ́ mi lẹ́nu. ẹni tí a bá fi lóògùn. tó ti tó ti tó. gbogbo alẹ́ dùn. gbogbo alẹ́ dùn ànírú ah. ah. ah, ẹ̀ mọ́ ànírú ẹ̀ mọ́ ẹ wo tó bá di ọ̀la a nípàdé pẹ̀lú DPO. kò pàṣákì ó ti tó kárí mo mọ̀ pé yẹn ní olóògùn yóò ti jòògùn yóò ti mu oògùn. ó ti tó a ti fún lóògùn yóò ti jòògùn mọ́ oògùn. ẹ wo a máa yan àwọn kọ̀ọ̀kan lára wa àti fàṣàkì a máa lọ rí dpo lọ́la ìpàdé eh. yẹn àbábọ̀ wa a wà sọ fún. ẹ wo èmi tiẹ̀ ní àbá kan mo fẹ́ sọ bí ìmọ̀ràn ni o sísè tó yẹ pé fàṣàkì lóògùn kí ló dé tí gbogbo wa lọ bá fàṣàkì kó sọ wa ní gbẹ́rẹ́ kọ̀ọ̀kan lórí kí màmá lè bà wá àbí kí lẹ rò. ẹyin lẹgbàá lu ẹ èmi ṣetán mo ti ṣetán mo ṣetán ọ̀dọ́ kankan ò tún kú mọ́ mo ṣe tán ẹ fọkàn ara yín balẹ̀. mo ní ta ló mọ ẹni nínú ẹni ah. ta ló mọ èèyàn nínú èèyàn o. agbára ń dára kún délẹ̀ ta ló mọ etí rúru. <sighs> kọ́lọ́ máa gbà wá lọ́wọ́ olùwà yìí ẹ̀gbọ́n mi lọ́rọ̀ bí níjẹta oníjẹta ìtọ́ yìnbọn fún wọn lẹ́sẹ̀ ọmọ ọlọ́mọ yẹlé ló tún padà ṣé àwa ní security mọ́ nínú ìwà yìí. ẹ pẹ̀lẹ́ o ẹ̀wọ̀n ẹ ṣe jàre. àfi kọ́ lọ́ọ́ máa ṣàánú wa ní gbogbo ilé ni o. ẹ jọ ẹ sọ fún mi ṣé inú ilé ìta kó sí yìí lẹ́nìkan bá máa sọ fún èmi pé ẹ mágùn dààmú èmi o kí n máa lọ bá wọn ṣọ́ọ̀tà èmi tó jẹ́ pé ọmọ babalágbàfọ̀ ni mí láìsọ ọmọ babaláwo ah. kí n máa lọ ṣọ́ọ̀tà mo sọ́ọ̀rì. ẹ wo èmi ò lè advise yín kẹ́ tẹ̀lé wọn bọ́ta o hmm. ṣé mo kọ́ wọn guys yìí wọ́n burú gan-an èèyàn tó bá máa bọ́ta ó máa ní nǹkan tó gbójúlé o. Hmm. Ah, hmm. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bíi ti fáṣákì tó lóògùn fáṣákì yẹn gangan ni torí ọmọ fani torí ó máa sọ pé òun níṣẹ́ á dẹ̀ fún aṣẹ ká lọ bá but èmi o mi ò ní tẹ̀lé yín o. ẹ wò ẹ wò ṣẹ̀rí kọ́ ló ń ṣàmàṣàánú wa kọ́ lọ́ọ́ máa ṣọ́ wa torí ẹ̀rù ń bà èmi o torí àwọn ọ̀gá ìzì wọ́n burú gan ni ṣe bóun ni ṣe bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi ò bá wọn jáde ṣe bóun ló kàgbà kò tiẹ̀ rí èmi ò gbàdúrà kéèyàn kankan máa kó òun wa o wọlé lẹ́wà ó bá sì jùrọ̀ ni kẹ wá yọjú sí wa ni. ọ̀hádìí ah, àfọ̀. Absalam wa. sa kanṣu. josiah bá mi ra kóòtù wa ń bẹ̀rẹ̀. Ah, wọ́n rán iṣẹ́ ṣé mi ò lè rán iṣẹ́ ni mo ti understand tó bá ti rà dé màá fọ́ ẹ lẹ́wà. ẹ ẹ ọdún máa ń tí mo fẹ́ Um, hey guys, who is this King or whatever his name is? Rascal. Malaris, I don't sabi with the guy be. Mo kàn ń gbọ́ left and right. I no kàn like me understand. Ta ló lè jẹ? Ta ló bí? Ta ló bí ìyá ẹ̀? Capless. Bàbá, ẹni lórí ò ní Sparrow. Box. Fashaki or no Fashaki, as far as we are concerned, you got to buy Definitely. If that's the case, we're bringing him down 48 hours. all there. Um, no, fine. Um, loan tí mo apply for the last week. Wọ́n ti approve Are you serious? For real babe. Oh, I'm so um, happy. so nǹkan tó máa ń láti ṣe fún mi Next month fẹ́ lọ gba owó yẹn. O dẹ̀ ní láti wà around. Three. o máa tẹ̀lé mi, mo fẹ́ lọ ra mọ́tò kékeré kan. Mọ́tò bíi ti báwo? Ṣọ́rọ̀ mọ́tò ló kọ́ ẹ̀kan sí mi. Ṣebí o sọ fún mi kò sì fẹ́ kàwé sí i? pẹ̀lú gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí hmm. rántí o kò sí ìyá kò sí bàbá o ọmọ tí yóò bá níyà kì í dégbò ẹ̀yìn o tíṣu ẹni bá ta hmm, èèyàn máa ń dọwọ́ bùjẹ ni. dẹ̀rí yẹn sọ náà thank you very much. you're hmm, welcome. so shower okay. i'm fine. man everything. fine. 啊！ ọjọ́ kan gbogbo ẹ̀ á dópin o tí gbangba yóò dẹ́kun kedere yóò bẹ́ẹ̀ wò kò sáàṣegbé lábẹ́ ọ̀run àṣepamọ́ ló wà o. nana kékékékékéké nana yìí o. àṣegbé àpamọ́ ló wà o. nànànà kékékékékéké nànà yìí o. àti àní kékékékékéké ló. àti nǹkan tẹ́lá títí gbogbo bóyá ohun tó fi pamọ́ ó ń bọ̀ kéréré ó bọ̀ gbangba. nanu ke ke ke ke ke ke no wangi ini anu ke ke ke ke ke ke no nanu ke ke ke ke ke mai o ini anu ke ke ke ke ke wo kéèké nu kéèké o. ọjọ́ kan gbogbo ẹ̀ á dópin o tí gbangba yóò dẹ́kun kedere yóò bẹ́ẹ̀ wò. Well done boss now thirty kankan ni wọn i'm sure pa àwọn tó kù máa sá now the road is free àmọ́ àṣìṣe ajé wa tẹ́nibọ̀dì rẹ̀ ń disturb wa mọ́. Ready to go. for the area. We them boys. We land for the area. We them boys. àdúgbò ti sún èmi o in mo ti kó ládùúgbò yìí o tọkọ ah, pààyàn bíi ẹran báyìí ẹ eh, wọ́n ṣàkíkan tó lóògùn gan bí àrùn nìkan wọ́n ti pa eh? kí ni assurance àwa gan tó yẹ pé àjọmọlẹ́yìn ẹ̀ tó pọ̀ nípa wa gan kí ni assurance gan ẹ. Eh? Ah. so tí n bá tún gbọ́ pé fásakí lẹ́nu ẹ̀ màá mú bẹ́ẹ̀dì màá làmọ̀ lórí ni. Ah, kí ló ṣẹlẹ̀ pàtàkì òní kankan àwọn kan máa jà lásán ni. ọ̀fẹ́ gbọ́ ọjọ́ tí wọ́n pa Yẹlé ó wà mẹ́ ah, ah, mo dúró báyìí bá ṣe yìnbọn báyìí bá báyìí fásakí yàdànù ni ó jápa. irọ́ ni o. kàlá kan ló jẹ náà sì báyìí tó bá pè é fásakí kò ní ipò ológun ṣé kí n sọ èmi gangan lógun. kò yẹ ológun ìgbéraga. ẹgbẹ́jì. ológun kò lè gbẹ̀jọ. ṣé dandan kéèyàn jọ ọmọ ní fún ọmọ onífàkó tó máa jẹ́ pé òun lógun ni. Hmm dédé kọ bọ́lájí tó bá gbọ́ bíjẹ bọ́lájí mi ìṣọ́ mo nífà o ṣùgbọ́n oògùn bẹ. ẹgbẹ̀jì olóògùn. ní òkú ìṣẹ́gbẹ̀jì o ó máa rọ nínú bí. ẹ jẹ́ rọra ògiri mà létí ẹni bá ló mọ gbogbo ilé tẹ̀ ń sọ yìí àmọ́ ẹni tó lè padà kan. àwọn òòrùn kò sí nǹkan tó fẹ́ kí mi láyé mi mo lóògùn ah. gbogbo ọwọ́ wà. lájọ tí wọ́n ti ń pariwo pé wọ́n ń gbìyànjú ọkàn pàpàtà tó ń pariwo sí ọlọ́dọ̀ mi. mo lè dọ́dọ̀ mi ogun wà ọwọ́ ń bẹ lára mi. Ah. àjíǹtì Thank you so much, my love. I will always respect you and respect your words. You're welcome. And now that you have the money, can the next step to take? You think about it. I no see Baku. Why always me? Um. Anyways, I have an idea. Okay. But me and ní fẹ́ kó máa rò instructor. No, you are me. Instruct me if you want. I am my inspiration kí to tún gbé wá. Ṣé wọ́n expect you? No. Ah bí a kò lọ wò ó. okay. Ah! Yeah. Ah. With a love for your area. ẹjọ́ sọ àkótó kọ̀ọ̀kan lè yí ẹjọ́ o. ajá lè sàá pété ṣe máa fẹ́ fi sọ ń sìn pé olè lèmi young man owó cooperative ló gbà ní báńkì tó gbé wálé àwọn la fẹ́ wá gbà. Hmm. Yes, sir bóyá ẹ ṣe léyà ni kò sówó kankan lè yí o kódà owó tẹ dárúkọ yẹn gọ́sẹ̀ owó làágùn mi ni o mo ṣiṣẹ́ fún ilé ẹjọ́ sáà. àwọn bàbá ẹ ló ṣe léyà. business make i shoot this babe make this people know say we no come here complain. Ah tó torí èmi kan ọgbọ́n ni mo gbé pamọ́ o. bàbá ẹni lórí òní fi báńgẹ̀. Ajalesa, ajalesa. my baby's time. Hey. Hey. pa mí mo ga owó cooperative ìjọ kan gbówó cooperative lọ. àwọn ètò ní sọ̀rọ̀ báyìí ẹ ah. eh, ṣé bó wọn náà gbé náà wọn ṣàpàyàn ìlú bẹ́ẹ̀ mi máa ń fẹ́. yes ìrètí ń bẹ but um, mo trust lady yẹn àmọ́ rover mo trust wọn náà ṣé bí wọn ló ti padà sí ti ṣe yìí look mi ni fẹ́ kó ronú púpọ̀ láìpẹ́ láì jìnnà náà àṣìnà mi náà àṣe ètò ìgbà ó má tiẹ̀ ròyìn rárá pé nǹkan kan ṣẹlẹ̀ bólúwa ti fẹ́ mi ọmọ yẹn wá ń kọ́ báyìí. Ah, mo bẹ́ẹ̀ mi ṣe bá a sọ̀rọ̀ lọ́jọ́ sí ló fi jẹ́ kó bínú lọ ó ti padà lọ sílé wọn. Hmm. Ah, padà. ìwọ gan máa calm down ó máa ní sùúrù bá bá sọ̀rọ̀ báyẹn ó yà pé ìpè jẹ́ kí mi bá sọ̀rọ̀. Ah, mo ti pè pè pè kódà mo ti send text message sí kò pè mí padà kódà kò reply text message mi. o o tiẹ̀ mọ̀kọ́ tó gbé mi wá sàdúgbò yìí ni àwọn robbers yẹn ni wọ́n dẹ̀ sọ̀rọ̀ àwọn ọkàn pààyàn pàkúpà yìí wọ́n ti fẹ́ sọ̀rọ̀ bíi tiwọn wọ́n fẹ́ sọ wá da láì mọ̀ ṣe wọ́n fẹ́ kọ́lọ́pàá dàbí nípa useless bọ́tà nígbà fún wọn akọ pààyàn pàkúpà wá pààyàn rẹ tó ń pa ẹran nílùú tó lófin tó lọ́ba tó níjóyè náà kò lè wọ́ọ̀ but time ṣe ara jọ ṣùgbọ́n. can't pull the flesh. Um, please take picture of the entire scenario. Take pictures of it. Uh, it's fine. It's fine. It's all right. Ah, àwọn No, madam, madam, eh, can, eh, relax. You're safe with us, yes, but we will apprehend them. All. Oh, we'll bring them to book. Please come with me. Come with me. See the boys for the area. <laughs> Ah. From the back, from the back. from the back. Oh, we them boys. We the land for your area. We them boys. Ọ̀gá. I think we need to use code 334. Oh, mi ti run kankan ni. Ó dàbí ni mo ti rojú bọ̀bọ̀ But I'm trying to place where mo mọ̀ kẹ́ Oh, now I understand. Mo ti mọ̀ bí ti mo ti mọ̀. Ó yá pé pé jẹ́ kí mi bá sọ̀rọ̀. Mo ti send text message sí. Kò pè mí padà kódà kò reply text message mi. Me. Eh, èmi ẹ̀ má sweat ma omi ma get ẹ̀ ma get ẹ̀. yes mo ti rántí ibi tí mo ti mọ̀. níbo lẹ ti mọ̀. Ah! ẹ ṣòfò mélòó mélòó ru ẹ ẹyin omi náà máa sọ yín sí o the time I kill you máa sì find out máa mọ àwọn yòókù ẹ and I'll bring them to book abẹ́ta kò save ara ẹ because only Father enjoy amnesty now begin to speak where are your people. ọ́fíìsà <laughs> èmi ò bẹ̀rù kù ṣẹ́yìn ọmọ pé tí kú lé ọba pa ni tó dé ò pa ni. tí kò lé ọba pa ni tòde ò lè pa ni. And that's the answer to your question. Kékékéké nu nana zi. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ a. Ah, bàbá yìí sọ̀rọ̀ tó máa sọ sí mi. Màá sọ̀rọ̀. Kò ṣẹjú ẹ̀mí náà. Mo lọ sí skul. Mo kàn bá tí mo lè kà mo ṣe tán kí níjọba rí fún mi kò sí iṣẹ́ kò sí nǹkan kan mo á tẹni tó ń tọ káàkiri street ẹ ọlọ́run dẹ́ bá mi ṣe lọ́jọ́ kan mo lọ lórí street mo pàdé ọ̀rẹ́ mi. Bobby ojú tó rí agbo o hmm, you've added anyways but then o sọ pé o fẹ́ máa ṣiṣẹ́ tí mò ń ṣe right. bẹ́ẹ̀ faceless wo ó ti sún mi i'm tired of starvation and hunger i can't continue this anymore. Hmm. kò ń ṣe nǹkan tó le rárá ó ṣe kúkú padà sí iṣẹ́ tó ń ṣe nígbà tí a wà ní yunifásitì. you miss pie. yes. I mean spy. Mi ò fẹ́ràn kí n máa tẹ̀jẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n nǹkan ẹyọ kan ṣoṣo ni mo fẹ́ràn jù láyé mi látilẹ̀ tí ìwọ náà dẹ̀ mọ̀ sí. Olè jíjà ni. Nígbà yẹn, mo máa jalè pẹ́pẹ́pẹ́ àmọ́ báyìí mo ti di ògbóǹtarìgì adigunjalè alọ kó lóhun kígbe àfipá ti kúkú gba ohun olóhun lọ́wọ́ olóhun it's safe here don't worry. màá fún ẹ ní ọ̀fà yìí láti lè ràn ẹ́ lọ́wọ́. would like you to become a spy. Kí o lè máa jẹ́ kó yé wa gbogbo information tá a bá need ládùúgbò ẹ̀ àti láwọn àdúgbò ìbomi kí o máa bá wa gather information. Àbí o lè ṣe é? O sì rè Um, má bẹ̀rù Oh, need lots of people wash a ṣe máa the only thing you need to do is to get accurate information about where and when to rob tí wọ́n bá See what ba gẹ̀ẹ́tì yẹn power. èyí itoko. Take care of ni so. Are you game? Kò sí wàhálà màá ṣe. I'll do it because of the money. I like that. Gbogbo làálàá kòkó ẹ̀dá ilé ayé. We all are doing it because of money. So, you have a good reason. Tó bá dọ̀run, tọ́lá bá fẹ́ dájọ́ wa. Ọba ní kí nìdí tá a ṣe gbégbá adigunjalè a máa sọ fọlọ́run we did it because of money wàá realizing pé you will not be the only one in that circle virtually everyone around the world will be in that circle. ó dáa nígbà tó sọ pé máa ṣe yẹn mo um, máa ṣe nǹkan kan fún ẹ máa fún ẹ ní owó owó díẹ̀ láti ṣe a certain business now ó yẹ kí n feel fún ẹ kó strategize ni torí mo mọ̀ pé you're good at it but I feel ó ní àgbájọwọ́ la máa fi ń sọ̀yà àjòjì ọwọ́ kan dẹ̀kẹ̀rẹ̀ kò lè gbẹ́rù dòrí tá share ideas it will make things fly you know. So I'm thinking that I will give you some money. You start up a business, a business that will make a lot of people be at your doorstep or be at your place of work. Our business be ọtí ẹni tọ́tí Iruwa, Ogiriwa, ògiri wa tálíkà mawa. opportunist mawa. tí o bá bẹ̀rẹ̀ bísínẹ́sì yìí púpọ̀ náà wọ́n tá à ń sọ yìí màmá wá síbẹ̀ àwọn ará àdúgbò wàá dẹ̀ máa gẹ̀ẹ́tì information látẹnu wọn tí o bá ń gẹ̀ẹ́tì information náà wàá máa jẹ́ káwa máa mọ̀ make sure they are always accurate make sure you are jovial so that ó máa rọrùn fún wọn láti máa sọ nǹkan tí problem wọn bá jẹ́ ládùúgbò láti máa sọ àwọn nǹkan tí ìwọ fẹ́ gbọ́ tí àwa fẹ́ gbọ́ káwa dẹ̀ lè báwa ṣe máa ṣe kiri bá ṣe máa máa pay wọn ní visit tá a bá ṣe ń pay wọn ní visit ló máa máa pay ìwọ náà á dẹ̀ máa pay àwa náà at the end of the day it becomes a win-win isn't it? Yeah, sure. Welcome. Thank you very much. However, on a lighter note, um, like láti bá ìtẹ̀ sáàrin wa. láti ìgbà yẹn ni mo ti ń fún information bó nǹkan tó ń ṣẹlẹ̀ nínú community èmi ni mo ń tì wọ́n ọ̀pọ̀lọpọ̀ àgbà ló máa ń jábọ́ sí mi lọ́wọ́ ah. ah. ṣọ́ọ̀bù. ọ̀rọ̀ erébùlẹ̀ ń sọ ọ̀nàrẹ́bù ah, tẹ́ ẹ sọ̀rọ̀ ẹ mo ti mọ̀ tipẹ́tipẹ́ ó ní àwọn bíi olórí burúkú ni ọ̀nàrẹ́bù ó ní àwọn ní ayé sẹ́yìn wọ́n ń gbọ́ ní ọ̀run. Oh. ẹ̀yin kọ́kọ́ lẹ́yìn kan pè mọ̀dá dáadáa eh? àǹtí mi sì ọ̀nàrẹ́bù promise mọ́ mi pé kí wọ́n wá adébẹ̀ ni mountain géètì wà ní títì ọ̀hún ṣe lẹ́kùn ah. fún wa. Eh. ó ti máa máa wẹ́ẹ́ ní sùúrù why ti honourable gbogbooru wà báyẹn náà. ẹ bọ̀ ṣe báwọn náà represent constituency. Ah, eh? ẹ represent àbíkílẹ̀ ẹ náà kí lè sáǹsì represent ọ represent àwọn family ẹ ń lé ní jàre tó ah. ń ṣàwà. Ah, ó dẹ́ lè má rí bẹ́ẹ̀ ewu yẹn o gbogbo àná làmọ́ ẹ̀pọ̀ wọn politician yìí gbogbo wọn ní protocol tó ń tẹ̀lé ó lè jẹ́ táìmù tẹ́yìn béèrè lọ́wọ́ wọn ẹ̀ kò sí lọ́wọ́ wọn ni. èmi dẹ̀ mọ̀ pé kò yẹ kó máa náwó yànfùyànfù bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n ń ṣán ọ lọ́wọ́ ṣán ọ lẹ́sẹ̀ ni. ṣé rí honourable tá à ń sọ̀rọ̀ yìí ó ní owó tó débi pé tẹ́ bá wọnú ilé ẹ̀ tó fẹ́ fún yín lówó tó rẹ́dì ni o láti fún yín ní owó mo ṣọ̀rọ̀ five million naira ló máa fún yín ó máa fún yín bí pé ó fún yín ní fifteen naira ni ọ̀nàrẹ́bù kan ya ahun láti ilé ayé mi ìmọ̀ bóyá kàn bí pẹ̀mọ́ ahun ni ó ní ahun débi pé. so nǹkan tẹ̀ ń sọ fún mi sí ni pé ọ̀nàrẹ́bù máa ní tó five million naira nínú ilé ẹ̀ láì gbowó lọ sí bank. jù bẹ́ẹ̀ lọ ó ní bastard money torí àwọn tó máa ń sáré wá gbowó gba owó lọ́wọ́ ẹ̀ ni o ọ̀nà mo yẹ sọ fún yín pé téèyàn bá ní owó lọ́wọ́ ó yẹ kó máa fi owó ṣàánú hmm. torí pé kí ni ọlọ́run ló ń ṣàánú àwọn náà ok ẹ jẹ́ kí n fi yín ṣe ẹ̀sán fún nísìnyí téèyàn kan bá kàn sáré dé àwọn kún ẹjọ́ ibi ń pa mí ṣé ẹ máa ṣàánú àbẹ́ ẹni ṣàánú ẹ. màá ṣàánú ẹ ó di dandan. ìsí ẹ̀yin náà ìwò bẹ́ẹ̀ ṣe ronú ẹ̀yin náà ìwò bẹ́ẹ̀ ṣe ronú bí olóríire bílẹ̀ ayé ṣe rí nìyẹn ẹ̀yin ni mo bá lẹ́jọ́. ṣe bóun lè léèsì àjọwànú community ni ó dẹ̀ kúrò láàrin wa ó gbé igbá ẹwà ó forúkọ sí ṣe bí o ti mọ ẹjọ tó bá ń pa hundred naira two hundred naira tó dẹ̀ ń ṣe bí o ti mọ gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ <laughs> ṣé lọ́jọ́ kan tó bá tọ́jọ́ kan ṣé owó yẹn ò ní o ti. ọ̀pọ̀lọpọ̀ àǹdà. ẹ wo so ẹ ti rí báyẹn ọ̀rẹ́ yín náà jẹ́ ká tẹ pámọ́ṣẹ́ ọwọ́ wa so tó bá tọ́jọ́ kan ọjọ́ kan àwa náà máa wà òkè ẹ yé tẹnumọ́rọ̀ àwọn olówó ìmọ̀ ibì kan náà làwọn náà ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká tẹ pámọ́ṣẹ́ wa ẹ ẹ jẹ́ káwọn náà mú níbi kọ̀ọ̀kan tó bá pẹ́ a máa ga púpọ̀ ẹ tẹwa ẹ tẹwa fún mi jọ. mi jẹun kíá hmm. kódà mo máa lọ sí mítì wọn lọ gbọ́n ọ̀rọ̀ tó máa ń sọ bọ́yì pa fáṣákin èmi ni mo fún wọn ní information bọ́yì máa pa nígbà tó ń brag tó ń ṣe bẹ́ẹ̀ ní pé òun lógun kó tẹ̀dọ̀ dípò máa dí wa lọ́wọ́ ni mo fún wọn ní information ẹ̀ Joshua tó dẹ̀ dé láti America tí wọ́n gbawó lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ fún un èmi ni mo fún wọn ní information well Joshua ló jẹ́ kémi mọ̀ ẹ́ pé ó wà lọ́wọ́ òun. damn bro I love your beans to be honest with you. thank man. you very much sir. I really love that beans I don't eat Nigerian food I don't eat Nigerian ask my sister I don't do Nigerian things to be honest with you you a man you cooking good like that damn you. the real deal you, the real deal you cook this kind of food over here. When you get to the bro, you're gonna make times two or double the money you make it down here. to be honest with you. Time. Yo, man, I'm really impressed because I never seen guys cook like this. You really hard working, man, like for real. Thank you I know when I take you to the state, you're gonna make real cool cash. Thank you, sir. For real, I'm gonna take you to the state. You got passport? No, sir. Don't worry, I know you never gotten out of this country before. Don't worry, I'm gonna reach out to my sister, get you the uh, full details, it's gonna get back to you. I'm gonna help your life, to be honest with you. I got cash. add the money, add the connections. You got no problem. Thank you, sir. I feel you, bro. I got you big time. Let me thank him. Sis, Let me thank him. But Ẹlẹ́wà, ẹni lọ́kọ̀. Hmm. Ẹ́ òun ló ní kí pé yín wá mi mọ̀ pé nǹkan tó fẹ́ sọ lélẹ́yìí. As in ṣe believe pé kò ń jẹ oúnjẹ Nàìjíríà rárá. Àtìgbà Chinese restaurants Latin ra oúnjẹ. Èmi gan mo convince ẹ pé kó wá rẹ̀ wáyé. Kẹ́ bá lè mọ̀ pé kò láìkì Nàìjíríà rárá. Kò ń ṣó jẹ wọn nìkan ni ò kí ń jẹ o. Kò ẹ wò ṣe fẹ́ gbọ́ gbogbo dọ́là tó kó dé àti náírà tí mo máa ń baṣẹ́ nínú ilé ń bíbá ìlàkó sí èmi gan máa lọ baṣẹ́ lọ́dà bòkì. ṣé lóòótọ́ ni. ah ṣé òpó ń dọ̀nù ni. you don't trust me? I got cash. Come, let me show you, bro. Thank you very much. Pull let me check it out. Money ta ló mọ ẹni nínú ẹni. Ta ló mọ èèyàn nínú èèyàn. Ìwọ ni kí wọ́n lọ́kọ́ tó dàgbóru. But why? Why? Jọ dáhùn, ìwọ nìkan ló kọ́kọ́ ríṣẹ́ ní ayé ni ìwọ ló máa kọ́ graduate tí yóò ríṣẹ́ ni àdẹ tó bọ̀ wá ríṣẹ́ ṣe nǹkan tó kù ẹkú rè kó máa jalè kó máa pààyàn lẹ́kún jayé kẹ́ máa ṣàwọn ẹlẹ́ni báṣubàṣu ìyẹn ni next thing tó máa ṣe fún ẹ. sàrúfà ẹ̀ ń tán kọ́níkà tó wù ní àmì ìkáwà náà tẹ́lẹ̀ ni ṣe bí school days ẹ ti bẹ̀rẹ̀ ní wèrè ẹ ti ṣe gbé òkùnkùn orí kúkú tẹ̀ ṣe kiri tó fi wá di pé ẹ advance dé level pẹ̀ máa ń rọ̀ ẹ̀bí ìjọba náà ṣe lé àbí àbí ṣe ìjọba náà ló máa ṣe lé fún wa gbogbo nǹkan ìjọba ìjọba ìjọba la máa ń blame tí o bá ṣiṣẹ́ ìjọba ní kò lọ máa rọ àbí wait wọ́n rọ̀bù wọn náà àbí ah, wọ́n rọ̀bù ẹ̀ ṣé wọ́n ṣe mistake ni àbí bóyá ṣe jáde outcome àbí wọ́n dá ẹ̀ mọ̀ mọ́lé ẹ̀ wèrè lè jà so máa máa máa fọ́ dànù. aplan yẹn ni aplan yẹn ni alalẹ ti bá ti lọ gba on boys mo máa ní pé wúrà ọlá máa notice mi so and again Jackson. tata ni Jackson gbogbo larúkọ wọn lórí are you stupid ó notice ẹ no no no no save yourself from the stress má rojọ́ rárá so torí ẹ ò fẹ́ kọ́ mọ̀ ò fẹ́ kọ́ suspect ẹ òun try to cover up tracks àbí òun play smart you will dance the music this is the end of the world. ẹ eh, boys ìyàwó wọ́n kò wọ́n kò ní ojú ẹgbẹ́ bó ti mọ́ ẹlẹ́wà ṣàkóso bá it's okay see i understand how you feel gbogbo bó ṣe ṣe pátápátá ló yé mi but look ìwọ gan ní láti fìlú ìsílẹ̀ not for anything we have concluded our investigation and you go find this one you are innocent Oh, mọ̀ n pa we know but for your own safety and security. àwọn tí mo lé jáde àtàwọn tó kú ní gbòòrò a máa rí ìkànnì méjì yẹn tí ó ti ṣe àgbákò ìrìn àjò tí bọ́bọ́ yẹn aládé màmá kọ́ if those people lay their hands on you wúrà those queens. Ah. <laughs> bí ẹnì kan jẹ́ ẹni onílànà ènìyàn ọ̀tọ̀ ní. doesn't mean I